لنبينا محمد صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله àǹdá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí ó tó kọ́dàr kí a lè pàdé lónìí jùmọ̀ lórí akọ̀tún ètò wa eléyìí tí Allah máa ń kádàrá pé ká máa pàdé ní gbogbo aago mẹ́sàn-án àbọ̀ ní gbogbo ọjọ́ júmà bẹ́ẹ̀ ni ọjọ́ júmà gẹ́gẹ́ bá a ṣe mà ó jẹ́ ọjọ́ kan náà àwọn ọjọ́ tó lóore ní sẹ̀mí ayé mùsùlùmí eléyìí tí à ń bẹ Allah subhanahu wa ta'ala bárkà àtòrè tí ń bẹ níjọ́ jimá mọ́sàfẹ́kárí ẹnìkọ̀ọ̀kan wa eléyìí tí ò sí èméjì lórí ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe mọ̀ yìí pé nínú ìfẹ́ tí ọba tó dá wa tó ní sí wa òun náà ni pé ó fún wa láwọn iṣẹ́ olóore nú àwọn ọ̀sẹ̀ ó fún aláwọn iṣẹ́ olóore nú àwọn ọjọ́ ó fún aláwọn iṣẹ́ olóore téèyàn máa fi súnmọ́ lọ́n ti fi rojú rẹ̀ Allah subhanahu wa ta'ala nínú àwọn ọdún nínú ẹ̀ àwọn àyàmìlẹ̀ ìdì ìdìlẹ̀ adáhà àwọn ìdìlẹ̀ fitr وكذلك بعد الأيام الفضيلة أو يوم العرفة أو يوم العاشوراء إليتي أولي أبي الله سبحانه وتعالى جمع تنينا ماشي لقو كفواو إنا وشي أولوري إليتي أبدا مموجو تنجو àkọ́kọ́ rẹ̀ náà ni solatul juma wal mubakira ilayhi ilayha ká sì gbìyànjú láti tètè yára lọ sí juma ká ṣẹ̀ sọlọ nú àwọn oore tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìyẹn wa kadhalika kasratu salati ala nabi ìmọ̀ kópọ̀ ní ìtọrọ àsàlátù fanabuwa muhammad allahumma salli ala muhammadin wa sallim kájẹ́ kópọ̀ lónìí jimá wa fil àsáà bẹ́ẹ̀ bá ṣe máa ń wá létí lẹ́kọ̀ọ́ kan pé bẹ́ẹ̀ níjọ́ jimá àsìkò kan ẹrú kan nínú olùgbàgbọ́ òdodo ní bẹ ọlọ́run Allah subhanahu wa ta'ala náà àsìkò yẹn tó bá ṣe kò ń gbé àsìkò yẹn àbíkọ́lọ̀ ọba aláwọ̀ gbàdúrà rẹ̀ abẹ́ ẹnu àánú rẹ̀ ọlọ́run kó jọ àtẹ̀mí àti sí kò ń gbé àsìkò yẹn tó bá sí kò ń gbé àsìkò yẹn gbogbo ń tà tọrọ lóore abẹ́ náà ni tíra bàbá wọlù máa gbá ni abu abdullahi muhammad bin ismail al-bukhari rahimahullah rahmatan wasa tíra tí bàbá pè ní al-adab al-mufrad àṣàyàn ẹ̀kọ́ àṣàyàn ìwà àṣàyàn ìbálò lè ta sọ pé pé lágbájá mùsùlùmí dáadáa ni yóò jẹ́ wípé nínú àwọn ìwà yìí náà ni ó ti rí atáratáwá láti lè rí òun náà lára òjíṣẹ́ aláìkí àtọ̀lọ́ ọlọ́run kó máa bá eléyìí tó túmọ̀ sí pé islam kì í sọ̀rọ̀ pàǹdàbí mọ́rùn nìkan wá bá ṣe lo ìṣẹ̀mí ayé bá ṣe bára wa lò ó jẹ́ nǹkan tí ó mú lẹ́mìí púpọ̀ ó jẹ́ nǹkan tí sharia islam tó pàkíyèsí wa púpọ̀ tó dẹ̀ mójútó bá a bá ṣe mójútó rùn wa nínú iṣẹ́ tí òun ó ṣe lára wa òun náà ni pé báwo ni wà sí wa báwo ni bá lò wá ó ṣe rí kò sóríire kò sí dáadáa kan tá a lè rí ara mùsùlùmí òdodo tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń yọ zaka tí ń lọ hajj tí ò wá níwà dáadáa abẹ kójọ mọ́sá tún wa ṣe Allahumma ahsin akhlaqana dákun abẹ bó ṣe ṣe ìdẹ́dàá wa tó dùn rí ìwà wa náà mọ́sàjì ó dá ọlọ́run kójọ kó tún wa ṣe níbi gbogbo abá kù sí a rí i pé lórí ìwà yìí lórí ìbálò yìí òun náà la wà lórí ẹ̀ tipẹ́tipẹ́ níbi ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn la ti mójútó báwo ni ìwọ̀ eléyìí ti ń bẹ tí ọmọdé máa ń fún àgbàlagbà so látara báwo la ṣe bá wọn sọ̀rọ̀ irú ìbálò wo là á bá wọn lò irú àpọ́nlé wo là á máa fún wọn so nínú rẹ̀ ni wípé tán bá ń sọ̀rọ̀ àní sọ̀rọ̀ tí ìbàjẹ́ kan bá fún wa níyọ̀ǹda ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ fìyàn ṣàṣáájú àárẹ̀pá gbọ́lá fún àgbàlagbà lórí ẹni tí ò tó wọn kódà bí èèyàn fọjọ́ kan jù wá lọ àgbà náà sì ni nínú ẹ̀ lìdí àpọ́nlé pẹ̀lú wọn ìdí àpọ́nlé pẹ̀lú wọn tá a bá wá rí wọn wà lákọ̀ọ́kọ́ sálámà sàgbàlagbà á rí i pé ìṣesí yìí ó jẹ́ ìṣesí àpọ́nlé kan eléyìí pé kò síbi tẹ́ ẹ lè wá lọ pátápátá ẹ rí i pé ìṣesí ẹni tá a lè pè lọ́mọlúàbí pé á ah, ẹni rí ni àjẹ́ wípé gbogbo èmi àtẹ̀yìn tá a bá fẹ́ jẹ́ ẹni rẹ̀ dáadáa jùlọ tó dáa jù ni pé ká padà sórí ẹ̀kọ́ ànẹ́bùwà Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá torí pé bẹ́ẹ̀ lóore wá wà ibẹ̀ ni sẹ̀mí ayé tí ó rọrùn wá wà ibẹ̀ ni wàhálà ò ti ní ṣẹlẹ̀ nídàkejì tá a bá lọ́mọdé wọn ń pa àgbàlagbà lé sotí a rí i pé kò sí tó dáa jù fágbà náà kọjá kó kíni kó láàánú ọmọdé kó bàbà rẹ̀ kó nífẹ̀ẹ́ rẹ̀ látara bẹ̀ a rí i pé gbogbo yẹn àwọn òkú kòlìmọ̀tàbádàlà àwọn ìwọ̀ tí a máa ń fúnra wa interchangeably tó ti yẹ bí àgbàlagbà ṣe ní ìwọ̀ ẹ̀tọ́ tó fẹ́ gbà lọ́wọ́ ọmọdé bẹ́ẹ̀ lọ́mọdé náà ní ètò fẹ́ gbà lọ́wọ́ àgbàlagbà abẹ́ kọ́mọ́ṣàrọ̀ kọ́mọ́fàyọ́nù sí wa ẹ wo ìṣesí yìí kò sọ àṣàrẹ ẹni tá a ti lè rí tó yàtọ̀ sanabuwa Muhammad àdéhùn tí a kà lọ mọ̀ánà kàtó sọ̀bì kéèyàn wọn hóògì ọmọdé ká fi ọrùn kan ọrùn ọmọdé ṣé ti ẹ wo èyí tá nàbì sallallahu alaihi wasallam tó ṣe fún wa eléyìí tá a rí kànú hadith tó lọ látara ọmọ ọmọ rẹ̀ Hasan àti Hussein radiyallahu anhuma wa arda ọlọ́run bá wa yọ́nú sàn méjèèjì àtàwọn àti bàbá wọn àtàwọn àti màmá wọn ọlọ́mọ ṣàfikẹ́ wọn lẹ́yìn ó sóríire láyé jùlọ ìdílé yẹn jẹ́ ìdílé kan tó sóríire ahlul bayt ìdílé yẹn jẹ́ ìdílé kan tó sóríire jùlọ láyé ìdílé tani ìdílé anabuwa Muhammad àárí pípa tánàbí ó sọ ó ní gbogbo kullu ibn unsa yunsabu ila walidihi aw ila abi gbogbo ọmọ kọ̀ọ̀kan náà máa ń ṣàfitì rẹ̀ sí bàbẹ́ illa ibn ya àdá àyàfọ́ ọmọ mi méjèèjì ta ló ń rìfà sí Hasan àti Hussein abẹ́fẹ́rinlẹ̀ níjẹ̀jọ́ wípé Hasan àti Hussein wọn kì í ṣèbejì Hasan àti Hussein wọ́n yẹ sí kí ni wọ́n yẹ ṣèbejì kódà ilé yìí tuntun lágbára náà hadith apàdà tó kà bóyá níjọ́ mẹ́jọ kọ́lọ́n jájú jọ́ yẹn lọ òun ni pé anabi ló sọ wọ́n ló kọ́ <laughs> Allahu Akbar àsọdá kéèyàn máa fún àwọn àgbàlagbà kéèyàn tún máa fún wọn níwọ̀ ìyẹn ni pé ńgbà tí wọ́n bí Hasan wọ́n gbé lọ anabi wa Muhammad sallallahu alayhi anabi ní hadha Hasan eléyìí á ah, ọmọ tó dá Hasan ni ó máa jẹ́ ńgbà bí Hussein ó hada Hussein Hussein ló sì ni ó máa jẹ́ ìyẹn túmọ̀ sí pé bàbá rẹ̀ ò rí hajj bó tiẹ̀ jẹ́ pé bàbá rẹ̀ àtànẹ́bì ọ̀nkú síta ní sí ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ní so ọ̀dọ̀ ànẹ́bì kankan ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ní Ali ọmọ Abi Talib ló gbé radiyallahu anhu wa arda so ilé ìta sáfẹ́ ni pé ànẹ́bì tó ń bá Hussein ó ń bá wọn dáwọn ẹ̀kẹ́ ó wọn bá wọ̀yàfẹ́rù mi náà àhùnà wà àhùnà eléyìí láti ṣàlàyé fún wa pé ìjà wa náà wá sí kọ̀ọ̀kan ẹ mẹ́jọ ọmọdé ó máa rí wa sá o ẹ mẹ́jọ ọmọdé ó ṣe kí ni kò máa rí wa sá eléyìí wà nú àwọn ẹ̀kọ́ kan eléyìí tí a kọ́ lára anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam adé ṣàlàyé fún wa ó dá ká máa tọrọ àdúrà fún àmà wa nínú àwọn ẹ̀kọ́ tá lépa bá níjẹ̀jọ òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam ó bi Allah subhanahu wa ta'ala wípé Allahumma ahabba Allahu ahabba al-Hasan ọlọ́run máa bá mi nífẹ̀ẹ́ tàbí ká sọ pé ọlọ́run ó máa nífẹ̀ẹ́ ẹni tí máa nífẹ̀ẹ́ ta ni Hasan àti Hussein radiyallahu anhuma allahumma habib ilayna hubbak wa hubba man yuhibbuk wa hubba amal ma yuqarribuna ila hubbika ya rabbal alamin abẹ́ ìfẹ́ tí ó gbé wa súnmọ́ ọlọ́run ọba abẹ́dà ìfẹ́ tá fi ráàánú ọba abẹ́dà mọ́sàájú máa wù wá ajá wípé èmi àti ẹja máa wù fẹ́ nínú ìfẹ́ tá a lè rí àánú tá lè rí gbà òun náà ní máa nífẹ̀ẹ́ tá a bá nífẹ̀ẹ́ pàtàkì jùlọ ká nífẹ̀ẹ́ àwọn aráalé anábọ̀ Muhammad ká nífẹ̀ẹ́ ta ni anabi muhammed abẹ kójọ mọ́sàbà kẹwọn bá yọnu sí wọn láìpé méjì rẹ ọlọ́run báàbù tó kàn yìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọdé náà ni ìwọ eléyìí tọmọdé ẹ má jà sọ wípé kò sí nǹkan máa ń fàgbà ṣe wọn fi rẹ ọmọdé jẹ ni àbùsí ni tí ò da ẹ fún ọmọdé ní ìwọ tẹrẹ fati kullabi hakin hakọ ẹni tó bá ní ìwọ lọ́dọ̀ tiwa pé a ní fún ọ àwa la jù ẹ lọ kì í ṣe yẹn tí ọmọ ò bá lẹ́tọ̀ọ́ àti fún ní nǹkan ẹ mọ fún bẹ́ẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ sí ẹ ṣe kí ni ẹ fún so ẹ mọ̀jà sọ wípé ma máa fi àgbà rẹ ọmọdé jẹ àbòsí ni wọn ń pè bẹ́ẹ̀ ẹ rí pé ọmọdé yẹn tó náà bá padà ṣe a dàgbà lónìí á padà dán ọmọdé lọ́la o so ẹ mọ̀jà ká gbàgbé o ọmọdé yìí sì gbàgbé àwọn fọmọdé ọmọdé padà pé bàbá ń ẹ máa wò ọmọdé ò tó pẹpẹ àgbàlagbà kíni bá yá wal atfal wọ́sibíyàn ẹjẹ́ àmọ́ kí àwọn ọmọdé gbogbo ẹni bá fẹ́ kọ́ ọmọdé náà kẹ́hùn lágbà kó ní oṣù kìíní kò kí ọmọdé o tọmọdé bá wọn kò kí ẹ̀yàn méje kò sí wàhálà ìjọ tí parí ó padà wá ká wa so ìbúbọ̀ so ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn ntí sẹ̀rí à ń sọ fún wa tí súnà nẹ́bí ń pè wá sí òun náà ni pé ká jẹ́ ni tí ó láàánú ọmọdé lára ìláàánú ọmọdé òun náà ni ṣètì ìyàtọ̀ wà láàrin mọ̀ánàkọ̀ àti kúbílà mọ̀ánàkọ̀ oníkẹ́yìn ó fi ọrùn àbí ẹ̀gbẹ́ ara ká fi ti ara wọn bá nàbí sí ẹ̀rí pé bá gbọ́mọdé àwọn àti kìnnì àgbèmára ọrùn rẹ̀ ó fẹ́ kan ọrùn wa wàlẹ́kìn kúbílà a lè mú ọwọ́ ọmọdé báyìí táwọn àti kìnnì táwọn àhọ́ọ̀gẹ̀ ẹ̀yìn ọwọ́ rẹ̀ wọ́n á máa kíìsì ọmọdé ní forehead so inú rẹ̀ ó dùn kò sí táwọn fi hàn ọmọ yẹn kọjá ìfẹ́ inú rẹ̀ gan ó dùn ìfẹ́ tá a bá kíìsì rẹ̀ tó bá ṣe nǹkan tó bá dáa àbá gbé ó fò àbá àwọn àgbè mára sòyẹn ni ó túmọ̀ sí pé máa lámì yẹ ọ̀rọ̀hám láàyò ọ̀rọ̀hám ẹ má jẹ́ ká gbàgbé náà hadith àti kanu adábòlùmọ́ fọ́rọ̀ dì ní gbogbo ẹni tí ò bá lè kẹ́yàn so ti wọn ò ní kẹ́yàn náà ẹ já show compassion. So ti ká show affections ká show feelings fáwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn wọ́n mọ̀ pé ah bàbá dáadáa ní bọ̀ tínú wọn máa dùn pé dáàdì mi ò tí wọlé bàbá wa ò tí wọlé àbú ò tí dé ṣùgbọ́n tó bá dé pé àbú wọlé gbogbo ọmọdé sáwọnú ilé kò sí nǹkan kan mọ́ ṣòkòṣò orí ń bẹ̀ rárá a jẹ́ pé ọmọ yẹn gan òní ráyè lè kẹ́kọ̀ọ́ lára wa bèlè pé yóò wá lóun fẹ́ bí wá lé béèrè eléyìí tó pamọ́ sí tí ò bá ti wá róbi rẹ̀ bí ní béèrè yẹn yóò lọ bí ẹlòmíì tó yàtọ̀ sí wọn sì ní fún léṣe dáadáa so let us prepare ourselves down káwa náà pè ká palẹ̀ mọ́ ara wa kalẹ̀ fún àwọn ìbéèrè tó bá béèrè béèrè tó bá nílà káyà á ṣe kínní á dá lóhùn tó bá kù díẹ̀ káàtó á rí àdírẹ́sì á bá change ìbéèrè pé a bá nǹkan bó ṣe rí nì abẹ́ kójọ mọ́ṣáàrọ̀ wa náà ọlọ́ọ̀kọ́ sì dẹ̀rọ̀ àwọn ọmọ wa fún wa àbẹ́sẹ̀ eléyìí tí abu abdullahi tó lè fi jẹ́rìí ọ̀rọ̀ yìí ni pé habdasana asba ọ̀la asba ọ̀la akhbarani ibn wahabin ọ̀la akhbarani muhammadu bun bukayir an abiyi annawuraha olórí raha abdullahi bun jafar bun abi talib raha abdullahi bun jafar bun abi talib jafar òun ni ọmọ nkú anabi wa muhammad tálákè ọmọ nkú anabi muhammad eléyìí tí anabi sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ nú àwọn tó gba islam nínú àwọn Abu Talib oníyàfà wà ọmọkú anabi ni ìkí àtọlọ Ọlọ́run kó máa bá ìyọnu Ọlọ́run kó máa bá àwọn fàábí lápapọ̀ ó ní yuqabbil Zainaba binta Umar bin Abi Salama ó ní mo rí Abdullah abdullahi ni mo rí ra'a Bukair ó ní mo rí Abdullah ọmọ Jafar tó ń họ́ọ̀gì alohog ìyẹn ni pé ó ń kíyèsí Zainab bintu Abi Salama tánìyẹn ọmọ obìnrin ìwọ̀ kan wà lára ẹ̀ tí mo fẹ́ ká gbéyẹ̀wò dáadáa á rí pọ́nmọ tó ń họ́ọ̀gì ọmọdé ni torí pé rìwọ́yà sọ ebinatu ọ̀nàwé ọmọ tó ń lọ. ìyẹn túmọ̀ sí pé wa ọ̀pọ̀lọpọ̀ ìfún láàyè àwọn tó yẹ kàn mọ̀ yẹn orí lára wa tí wọn ò rí ìjọ tó bá rí téèyàn kan bá ṣe fún níta tí ìṣẹlẹtọ rẹ kí n la fẹ́ ṣe pàtàkì jùlọ àwọn tó jẹ́ ọmọ wa àìdá ọmọ wa àbí ọmọ ọmọ wa àbí ọmọ àbúrò wa tó jẹ́ àwọn mahram wa láwọn ọmọ tí a lè sọ pé ó dàgbà àfẹ bẹta bá rí pé yóò bí wàhálà ọmọ ń ọdún mẹ́rin ó ń ọdún márùnún mẹ́fà a ṣe bẹ́ẹ̀ fún pàtàkì jùlọ tí ìbá torí pé ó lè bí nǹkan sára ọmọ yẹn so yẹn túmọ̀ sí wípé kúbúlà yẹn bó ṣe họ́ọ̀gì ọmọ yẹn kì í ṣe pé nǹkan kan ó ń fi àánú bá a lò ẹwà mẹ́bàá Muhammad èké àtọ̀lọ́ náà kó máa bá níjọ́ tí wọ́n gbé támùrù fún hadith kàtà àti kàṣáájú tí wọ́n gbé dàbí dùn tó kọ́kọ́ jáde wá fún mẹ́bàá Muhammad tálẹ́ ní kó tó kọ́kọ́ fún aṣọ bíi alwalidan ọmọdé kékeré ló kọ́kọ́ fún ìyẹn nípa ọmọdé pé tíyàn wọ́n máa fún ọmọdé pé ẹ̀yẹn ti dàgbà ẹ̀yẹn ti dàgbà ṣùgbọ́n àtàwọn yẹn náà bá dàgbà ẹ wọnú ẹ̀kọ́ òun ni pé kọ́mọ ọwọ́ tó tọ́ ọmọdún méje àbálò muhammadu muluk bá a ṣe máa bá kíni ọba lò yẹn ni pé a fún láàyè bí yẹn ṣe máa ń bàbà rọba àmọ́ bàbà rẹ̀ tààlà yà jádà tààlà yà rọ́ṣọl tààlà yà mẹ́lẹ̀kì tààlà yà mẹ́lìkà ọmọbìnrin ọmọ ọbabìnrin máa bọ̀ ìyẹn túmọ̀ sí pé gbogbo àwọn gbólóhùn yẹn tá a bá lò pẹ̀lú ọmọ wa àwọn ọmọ yẹn ó jọ tí wọ́n ní feelings fún wa padà wọ́n dẹ̀ di súnmọ́ wa wọ́n lè bá wa sọ̀rọ̀ pé dáàdi orí mi ọmọ kan wá fún mi ní kò ní skul yóò ṣe kí yóò complain fún wa bẹ́ẹ̀ tá a bá ti fààyè yẹn ọmọ tá a hug ọmọ tá a ra sweet fún ọmọ tá a gbé mara báwo lè ṣe rò pé yóò bá wa lò. so ìyẹn túmọ̀ Islam kì ṣe ẹ̀sìn tí èèyàn máa rí sá gẹ́gẹ́ pọ̀pọ̀lọpọ̀ ṣe ń rò lénìí tó aṣàlàyé fún wa pé ànábì kí atọ́ lọ́lọ́run kó máa bá lónìí ní masalasi, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀ ọmọ tá a bá ti ń kírun nínú ilé tó ń rí wa láti ìgbà tó ti wà kékeré tó ti ń rákò tó bá ilé gbẹ́jú mọ́ bẹ́ẹ̀ ọmọ yóò ṣe mú lọ masjid ó ti mọ̀ pé tó ń bá ti dé mọ́ṣáláṣí ó mọ̀ pé bàbá jí kí ni wọ́n ń kírun sórú ọmọ yẹn aláǹfààní tá a bá wá mú lọ mọ́ṣáláṣí náà tó bá wá ń sá lọ tó ń lọ tó ń tó ń lò sí ìyẹn ò túmọ̀ sí ẹni tìgbẹ́ ká mọ̀ mú lọ ẹ jẹ́ ká rè wọ́n sójú ọ̀nà ẹ̀sìn ẹ jẹ́ ká jẹ́ kí ẹ̀sìn tá à ń ṣe kó wù torí pé bẹ́ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n ṣe láàánú tá a bá ti jẹ́ káàánú wa kó wà lára ọmọ yóò lè díẹ̀ o abẹ Allah subhanahu wa ta'ala kó jọ àtẹ̀mí àtẹ̀yìn kó jẹ́ kọ́ ẹ̀mí wa ó lè rọ̀ kó jọ kó jẹ́ kí ìbálò àwọn ará ilé wa ó lè dáa a rí i pé tí gbogbo ilé bá rí báyìí tá à ń gbé àwọn ọmọ ọmọ ara tá à ń bá wọn ṣe sòyìn ò ní sí wàhálà ń bẹ̀ tó bá ti rágbàlagbà kò ní rágbàlagbà sá òun náà sì jẹ́ ìmọ̀ tí ó padà láàánú àwọn òbí ẹ̀ pé wọ́n máa ń gbé mi ẹ wo Allah subhanahu wa ta'ala nígbà tí ó sọ̀rọ̀ nínú ìwọ̀ a máa retí tọmọ ó fún dáadáa tọmọ ó ṣe sí bàbá rẹ̀ tàbí ó ṣe sí ìyá rẹ̀ tó bá dàgbà kí làdúrà yẹn ó ó máa sọ pé rọ́bì ọlọ́run ìràhámù ùmá bá mi kí àwọn méjèèjì kà máa rọ́bà yá ni sọ̀rọ̀ a rí i pé tí bàbá bá padà dàgbà àbí tí ìyá bá padà dàgbà ọmọ yóò padà họ́ọ̀gì màmá yìí padà kódà tí wọn bá lè dìde yóò ṣe kíni yóò wá fọwọ́ wọn yóò wá ṣe kíni yóò kíìsì wọn lọ́wọ́ sòtò pé bàbá àti ìyá wọn náà ti ṣe kíni wọ́n ti dàgbà wọ́n ti dàgbà nínú àwọn àpẹẹrẹ ìfẹ́ òun ni táwùjọ ṣe dá tínú ilé ó ṣe dá sòtọ́mọ yẹn bá dẹ́ta tó bá rẹ́ ní tó jàbí ẹgbẹ́ bàbá rẹ̀ àbórí ọ̀nkò rẹ̀ àbórí àǹtí rẹ̀ ẹ̀rí tó rà pálẹ̀ tó ń fún bàbá ẹ̀ irú ìfẹ́ tó ní sí bàbá ẹ̀ náà ni ó ní sáwọn yẹn náà abẹ́ alákòjọmọ́sá tó wọn ṣe hadith kejì lára báàbù yẹn kó lórí ẹ̀ ó ní hadassana musa bin ismail atabuzaki kọ́lá akhbarana rabi' bin abdullah bin khutofin an hafsin an alhassan qala hassan yìí tamati lo an alhassan fi sanad lana hadith bi maana hassan albasri hassan albasri min kibar min kibar tabi'in nínú àwọn àgbà tabi'i àwọn student of companion ni hassan wa albasri rọ́dí Allah rahmatan wa sa ọlọ́mọ ṣàbákẹ́ hassan albasri ó jẹ́ nínú àwọn àgbà àfà nínú àwọn ọmọ ẹkẹ́wò àwọn sọ̀hábà bó lè ṣe rò pé yóò rí torókùn lónìí hasaru hasaru ìmọ̀kútù náà torí pé ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ Hasan àwa rí i pé ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí fún agagagbó ló ti lè gbọ́ kò lè gbọ́ lábẹ́ látọ̀dọ̀ ẹlòmíì kọjá àwọn sọ̀hábà àwọn sọ̀hábà ò lè gbọ́rọ̀ yẹn àgbọ́yé yẹn láti bòmíì kọjá àtọ̀dọ̀ àmẹ́bùwà Muhammad lọ. sò torí pé àsìkò wọn làsìkò tó dáa jùlọ àwọn olùmọ̀sọ fún wa pé Hasan nínú Hasan al-Basri nínú àwọn tí ó bá pàdé tó kẹ́kọ̀ọ́ lára wọn tó ti wọn ò dín ní seventy sọ̀hábà so ajẹ́ pé sọ́wọ́n ní èèyàn ní àfáà kínní seventy subhan nínú àwọn sọ̀hábà ní kìbárì tàbíì nínú àwọn àgbà tàbíì ló wà kódà àwọn olùmọ̀ sọ fún wa pé ó gbélé òjíṣẹ́ ọlọ́run nígbà tá ànábì ṣe wọṣẹ́ rárá ìmọ̀ lọ́ọ́ rárá mẹ́ta wà fà lọ́mọ ṣàbàkẹ́ kí ló jẹ́ ká sọ̀rọ̀ yìí ni wípé ẹ jẹ́ ká gbọ́rọ̀ tó sọ a jẹ́ pé abdul allah subhanahu wa ta'ala ọ̀dọ̀ àwọn tá a bá ti kẹ́kọ̀ọ́ mọ́ ńlá palára èèyàn ẹni tó bá jẹ́ àfa èèyàn tó jólùkọ ẹni kódà tó bá jọ́gàṣẹ́ yóò lápalára ọmọ tó kàn bá kọ́ níṣẹ́ bẹ̀tẹ̀ ẹ wo báwùjọ wa ṣe rí lónìí a jẹ́ pé a bẹ̀ wá gbogbo àwa tá a jẹ́ bímọbímọ ṣe bóyá wà láàdá tán àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ṣe rí bọ́ṣe láwọn rí lónìí bóyá àwọn olùkọ́ làwọn kú díẹ̀ káàtó bóyá àwọn ọ̀gá làwọn náà kọ́ ọmọ lólè ọkọ́ ọmọ lápánlé ọkọ́ ọmọ níwàbú tó wá di wípé àwùjọ wa di bó ṣe ló dì ó wá di wípé kò sọ́wọ́ fágbà rárá wọn ò tiẹ̀ fẹ́ mọ̀ kò wá eléyìí tó wá burú jù òní pé kò sí tìjú tí ò bá dẹ̀ sí tìjú láàrin lára òbí méjèèjì ẹ̀ lè rí tìjú kankan nínú ta ṣàfẹ́kù rẹ̀ láyé lónìí wàláhì tìjú ni. ẹ wà Ànábì sallallahu alayhi wa sallam ó ní inna mimma adraka an-nas nínú nǹkan táwọn èèyàn bá min kalami nubuwatil ula nínú ọ̀rọ̀ ìjà Ànábì àwọn àkọ́kọ́ idha lam tastahi fasna ma shit téèyàn ò bá ti ní tìjú ẹ má expect anything lára ẹ̀ gbogbo tí ń jẹ́ràn aburú ìbàjẹ́ ló lè ṣe ẹ wo ẹ wo ẹ wo ìtìjú bó ṣe rí yẹn a jẹ́ wípé básìkò yẹn àwọn àmọ́ passive bó lásìkò àwọn sọ̀hábà ṣe rí tí hasan basiri fi ń sọ̀rọ̀ tó fẹ́ sọ ìjà gbọ́rọ̀ tó fẹ́ sọ ìnáka òkú bí abẹ́ ìnàbí bẹ́ẹ̀ kan ó ní hasan basiri ní ìnísítàpáàtà alantanzura ilà aṣáárí ahadimin ahalika tó o bá ní kápá láti lè má wo irun allahu akbar láti lè má bójú wo irun imra'atin ajnabiya obìnrin tí kì í ṣẹlẹ́tọ̀ rẹ̀ min ahalika kódà ìbá jẹnu ara lé rẹ̀ ẹwọ kan ẹ sí hadith àkọ́kọ́ yẹn ìtumọ̀ pé ẹni ti kúrò lọ́dún kan ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin tí bá ti lọ márùn so a jẹ́ pé nínú ilé gan alẹ́mọ̀ encourage kó máa wégele ẹwọ kan kó máa ṣe kí ni allah zọrọ ahadin min asaru so tí èèyàn bá ní kápá so tó bá jẹ́ wípé ìbálò ẹ̀rí pé kò sọ pọ́nrán sọ pé ó rọ̀ ẹ́ lọ́rùn a jẹ́ pé ká kọ́ ọmọ wa lẹ́kọ̀ọ́ láti ilé báwo lèèyàn ṣe máa kó níjànú so ẹ sọ fún mi ṣé ọmọ tó ń wọ pátá níta kí lẹ rò pé yóò wọ̀ nulẹ̀ ọ̀yà ọmọ tó ń wọ pàìntì níta lóbìnrin kí lẹ rò pé yóò wọ̀ nulẹ̀ so ìyẹn túmọ̀ sí wípé tí bàbá bá ti wọlé ọmọ yẹn ó kóra ró yóò kóra tì kódà tó bá jẹ́ òun àtẹ̀gbọ́n ni tó jẹ́ni tó jùlọ lọ́kùnrin ó gbọ́dọ̀ kóra ró fún un ẹwọ́n tá nàbì sallallahu alaihi wasallam sọ nínú hadith kan tó lálàáfíà ó ní murru auladakum li salati as-sab'i ẹ pa àwọn ọmọ yín láṣẹ kan máa kírun lọ́mọdún mélòó kan bọ́ lọ́mọ kírun lọ́dún méje òun ni wa farriqu bayna unna fil madaji fi ashrin tán bá dọmọ ọdún mẹ́wàá ẹ má jẹun ó sùn lórí kíní lórí ibùsùn kan náà ibi tí ẹ̀kọ́ ìnítìjú ti bẹ̀rẹ̀ nìyẹn a jẹ́ pé a gbọ́dọ̀ lánàá nìyẹn kí lẹ fẹ́ sọ lónìí kí la fẹ́ sọ lénìí ẹ wo gbogbo ìran ìbàjẹ́ so ẹ wá rò pé kò sí tó fọ ojú inú àwọn èèyàn kọjá pé ojú ìta tó ti kò sí tìjú so ọmọdé wa mọ̀ so ìlànà ọlọ́mọkùnrin àtúnhàn àti ẹ̀rí sí kankan kí lẹ́fẹ́ sọ pẹ̀lú ẹni lọ onírun ó lẹ̀ mójú ó kó rọba sórí ò bá ti wá expose orí àti màsí kankan ìyàwó lánàá bá lọ pọnmi fi kankan torí pé bàbá ti sọ fún wọn wọ́n ti rí gbọ́ pé gbogbo obìnrin tó bá sí rí lẹ́ẹ̀lẹ̀ àwọn mọ̀lẹ́kọ̀ máa ṣépèlé ni ọ̀yà ta ní ṣépè lónìí báyìí so ẹ ti wọn rò pé bóyá ìpè yẹn náà ló pọ̀ kọ́lọ̀ balẹ̀ kẹ́ ló fi aláyà balẹ̀ àwọn arí pé àwọn atrocity ìwà àbàjẹ́ ìwà aburú ìpànìyàn ìtẹ̀jẹ́lẹ̀ kò sáànù yẹn mọ́ torí wípé àwọn èèyàn ò ní tìjú wọn ò tìjú ọba dẹ́dà bí ẹ wá rò pé ah, ẹ dákun ẹ wò ló ṣe rí ẹ wo aṣọ táwọn so ẹni tó bá ń gbọ́rọ̀ ìlérò pé ah, ni wọ́n ṣe rí díjú rìn ni nígbà wọ sọ tó yẹ pé dodo ló gbé aṣọ sí ó wá so okùn mọ́rùn ìyẹn kí la fẹ́ ṣe o sì mẹ́ni tó ń bọ̀ wà sárìn ó dàbí lo nìkọ́ọ̀bù lọ́kùnrin tó ló kí ni pé tó ẹ wá wo wọn àbẹ̀mọ̀ pé àwọn èèyàn mọ̀ pé ń dàbẹ̀ pé ẹ mọ̀ pa feelings ara kíni ara ọkùnrin ni torí wípé ọkùnrin tó ti wò kú wò látàárọ̀ tó ń wo ẹni tí ò tọ́ látàárọ̀ tó bá délé ìyàwó rẹ̀ ò ní jẹ́ nǹkan kan sí bí aburú tàǹkó náà rẹ̀ nìyẹn ẹgbọ́n tí Hasan al-Basri rahima allah rahmata wa sa ẹ jẹ́ ká gbọ́n ẹgbọ́n tó sọ ó ní ìnísítà pàǹtà tó bá rọ̀ ẹ́ lọ́rùn tó bá ní kápá allah tán rọrọ̀ ilà àṣàrí ahadimin ahlik pé ẹni tí ìṣẹlẹ́tọ̀ rẹ̀ bóyá ọmọ ọ̀dọ̀ ṣẹlẹ̀ kí n ti sọ nìyẹn kílà pé ọmọ ọ̀dọ̀ rẹ̀ so ẹ wo lónìí ẹ wo ọmọ ọ̀dọ̀ ibi tí wàhálà ti wà nìyẹn ọmọ ọ̀dọ̀ ọmọ àbúrò màmá wa tó wá gbọ́dọ̀ wa kí ṣe ọmọ wa bẹ́ẹ̀ ló ṣe gbọ́dọ̀ múra tó bá ti bàlágà á gbọ́dọ̀ sọ́ra fún àwọn ni àyèbí inú ilé ló wà inú ilé bò ló wà so ìtìjú ìgbọ́dọ̀ wà ìtìjú tó ti bàjẹ́ nínú ilé nìta fi rí bó ṣe lóun rí i kò wá parí ẹ̀ illa an yakuna ahlaka ajẹ́pẹ́ exceptions ó gbọ́dọ̀ wà àwọn tá a ẹni tá a lè rí irun rẹ̀ tá a lè rí gbogbo ara rẹ̀ oníkíni ahlaka àwọn ará ilé wa àwọn oníwọ̀n rí fàṣà ara ilé wa àìdá ọmọdé àbí tani àbí ìyàwó wa àbí kí ni ìyàwó wa àwọn sọ bí ìyà àbọ̀mọdé kékeré so tẹ́ bá ti jẹ́ kí ó rọ ọmọbìnrin lọ́rùn wípé mi ò lè jáde kúrò nígun mẹ́rin inú ilé wa àti kí n fi nǹkan sórí wallahi èèyàn kò ní fọ́ ṣèṣe kú ṣe fún pẹ̀lú ẹ̀ délé pé ẹ̀kan wà fọwọ́ kàn bẹ́ńgbò jẹ́ pé òun fúnra rẹ̀ ló lé rẹ̀ sórí igbá gbogbo tí wọ́n ń pè ní ẹwà obìnrin abadébi tí ó bàjẹ́ lára àwọn èèyàn dé lónìí àwọn èèyàn bá dé pé ibùn ìjọ ìyàwó gbogbo tíyàwó tọkọ ń ṣe wàhálà lórí ẹ̀ tí ó sọ pé òun fi ń ṣe fáàrí lára obìnrin tó òun gangan ló kó síta ẹ̀ fẹ́ wá sọ fún mi ẹ mẹ́tẹ́ẹ̀ máa jẹ́ ká gbàgbé o kẹ́gbẹ́ ọ̀rọ̀ ta sọ fún alẹ́ kan tó bá ti di pé ojú inú bá ti fọ́ ojú òde ò ní rí nǹkan nínú dáadáa so abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ àjẹ́ wípé nínú tá a fi lè ṣàánú obìnrin tá a fi lè ṣàánú ọmọdé tọmọdé ni ó fi láàánú wa òun náà nìkan jẹ́ni tí ó kó wọn mára láti ìgbà wo nìyẹn láti kékeré ó tún wá lálàá áwò sọ̀bí ìyá ẹ̀rí pé ó ń tẹnu mọ́ áwò sọ̀bí ìyá ọmọdé kékeré so àjẹ́ pé ìbálòwà tá a bọ̀ ọmọdé lò tó kéré tó bá ti jù lọ ọ̀tọ̀ ní ìbálò rẹ̀ yóò yàtọ̀ ọ̀tọ̀ ní ìbálò rẹ̀ ṣèkínní yóò yàtọ̀ so bẹ́ẹ̀ láṣẹ mọ yóò máa lọ òkè ìyẹn ò túmọ̀ sí pé fáwọn àfáwọn òfẹ́ kára àwọn èèyàn súnmọ́ ni wọn ò fẹ́ rárá o gbogbo éèjì kọ̀ọ̀kan ló ní irú bálò táwọn ṣèkínní tó lẹ́tọ̀ tá a máa bálò so ńgbà tí ọmọ ọdún mẹ́rin márùn kò bá tí ì mọ tán ń pè ní ìtìjú so aago mélòó fẹ́ mọ́ tìjú aago mélòó fẹ́ mọ́ tìjú wọ́n mọ̀ sọ fún apẹ́ àwọn computer age ẹ wá wo fóònù tí ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lónìí ọmọ ọdún márùn-ún òhun ni wò tẹ́wá ẹ tan orí social media ẹ wo táwọn èèyàn ń wò lórí social media ẹ wo táwọn èèyàn ń wò tẹ bá rẹ lòmíì tí ń wò ẹ má rò pé ń gbọ́ ní ìzọ kò gbọ́ ní ìzọ àwọn èèyàn òfin ṣe dáadáa tó ló ń jẹ́ YouTube gbọ́ ní ìzọ kílẹ̀ mọ́tán ní jẹ́ wọ́n fi ń wò kúrò ní fíìmù ni o fíìmù ni wọ́n ń wò ìyẹn ló fà á lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi corrupt so ìsẹ̀mí ayé tí òjọmọ́ tiwa làwọn èèyàn break down to us bóòlù àwùjọ ó ṣe wá rí so kárọ ọmọ ọmọ tá a rán ní kó máa lọ night club ó yá ẹ wá kó ọmọbìnrin mẹ́wàá jọ tó bá wà ní nd one nd two ẹ lọ wórí fóònù ẹ má ká gbàgbé o inna mimma adaraka min nínú ọ̀rọ̀ táwọn èèyàn lépa bá nọ́ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́tún ṣáájú táwọn ànábì ọlọ́run bá bọ̀ torí pé gbogbo ẹ̀sìn ọ̀kan náà ni ìyẹn ni islam táwọn ànábì ọlọ́run tán mú bọ̀ látòrí tó fi dọ́dọ̀ ànábì ọmọ tánábì wa parí ẹ̀ òun lànábì wa parí oníkíni ìdáàlám tàṣáyí fọṣùnàmáṣe n tó bá mú yàn tí yàn bá fi ń tijú ara ilé rẹ̀ ó yá ara táwa ńkọ́ ara ta ńkọ́ tó abẹ́ Allah subhanahu wa ta'ala kójọ kó mọ́ sàmùsàmù ní kò fún wa ibi tá a ti lọ náà ni kóbìlà tó rọ́júlé àlìyà àríyàtú asọ̀rẹ́ra báwo ni bàbá àgbàlagbà yóò gbé ọmọdé tí ó ti jọmọ ọdún méjì tí ó lè kí ni tí ó hàn rẹ tá láàánú rẹ ẹrí pọmọ ìgbà tó bá ti rí bàbá bàbá bàbá ní ma pariwo abi Allah subhanahu wa ta'ala an yarhamna rahmatan wasi'a ya rabbal alamin an yusina akhlaqana bila hawla wala quwwata illa billah subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta